èmi nìyí bíi tìrẹ ni mo ṣe rí lóòótọ́ mo lè jẹ́ ọmọdé ṣùgbọ́n mi ò kí ń ṣe èèwọ̀ wọn ò ṣèṣì bí mi mo kàn jẹ́ ọmọdé tó ní ìpèníjà ara ni gbà mí bí mo ṣe rí gẹ́gẹ́ bí mo ṣe gba ìṣẹ̀dá mi mi ò yàtọ̀ rántí wípé bákan náà ni èmi àti rẹ ọmọdé jọ ni wá. gbogbo ọmọdé tó jẹ́ àkàndá ẹ̀dá ló nílò ìtọ́jú àti àkíyèsí. Si má dẹyẹ sí wọn tàbí fi ojú burúkú wò wọ́n wọ́n nílò ìfẹ́ fi ìfẹ́ àti ìtọ́jú hàn sí wọn ẹ̀tọ́ wọn ni. ìkéde yìí wá láti iléeṣẹ́ Paramount FM ninety four point five pẹ̀lú àtìlẹ́yìn Indigenous Rights Radio.